آه، الحديث الأول عن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الأعمال بالإجابة ويكون من النار فمن كان هجرته إلى الله ورسوله فإن يؤمن إلى الله ورسوله وكانت يؤمن الدنيا بالدنيا أو رأسي تدهنها فإذن إلى ما آجى ربي متفق لك أن لا أقرأ إنه إلى مئة أن الدنيا في ألا أقرأ من أحاديث النبوية التي رواية الله وقال الشيخ صالح بن عبد الله العبادي àdéhùn tó wá tí wọ́n gbọ́ ẹ̀tẹ́lẹ̀ rẹ̀ òun ẹ̀sìn ẹ̀dẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àbá láti ìbẹ̀rẹ̀ ìbò tó bá ti wọ́n tó rà àdé kódà tó kí ó tó bá gbogbo iṣẹ́ sábà ti láyé pẹ̀lú àníyàn rẹ̀. ó ti jẹ́ ìbámu pẹ̀lú àkókò àwọn náà ìgbìmọ̀ bá gbogbo wọn náà ká ìyá àníyàn wa wò lórí ọ̀rọ̀ náà lè fi àdùnnú bẹ̀rẹ̀. àníyàn tí ọ̀rọ̀ dájú òun náà gbọ́dọ̀ tẹ̀lé gbogbo ìṣe ìjọba ìlú ìgbésẹ̀ láti ọ̀nà ọ̀rọ̀. mi ò bá tó ní kankan ní ọba tó kú báwọn kan gbà kí mi ọmọ ọdún kó máa jẹ kó mi lè máa ní jẹun à ń gbà tó kọ́ ọ̀la nìkú lápá wá láti èkó òfin ọlọ́run ọba ní olùdó àwùjọ ọlọ́run ọba náà mọ̀ ẹ̀rù ọlọ́run ọba yìí ni mo ṣe ọlọ́run ọba láti èkó a ní láti ṣe ìlú. ọlọ́run ọba ní kọ́lá ó ti ká ma ilé ìyàgbẹ́ ẹ̀rọ ìwà tó fà á pé wà ní kó lè mú ìmọ̀ náà yóò mú wá wà fún ọgbọ́n ẹni ẹ̀kọ́ kan ìtọ́ba ti dà lánìyàn níbi ìtẹ́tọ́ba ti ìyẹn ni pé dáàbò lẹ́sùn lórí ìtẹ́tọ́ba ti òun náà làníyàn rẹ̀ ti tòde o. Bàbáńkárà ti jìnnà tó wù ìlànà. Àdébí wọn sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bíi pé pàtà náà ti ṣe ìjìra sáà bíi kó ní ìlú ọkà lójú ìlú náà. Àwọn oníṣẹ́ àdẹ́gbà ń sọ̀rọ̀ náà jẹnẹrálì fáwọn èèyàn yìí tó sọ̀rọ̀ ó ti ti bá rí òun olùkọ́ ní ẹ̀tẹ́lómi ti ṣe ìyíra yàtọ̀ òun àdẹ́bí ni pàmẹ́kárà ti fi lọ́sùn mi lọ́wọ́ ẹni tó ṣe ìyíra òun lẹ́tọ́ wá ti fi ra ìtòrí ọlọ́run ẹni tó bá ti torí ọlọ́run tó ti torí tàdẹ́bí báyìí fi lọ́sùn mi lọ́wọ́ ọ̀rọ̀ yóò gbà dáadáa lórúkú torí àti ìlànà tànàbí lòdì mò ń ṣe. Àdébí tó ní wàhán káàdì yìí lọ́dún kúlì dúnìyà. Ṣùgbọ́n tó wáyé kó torí ayé lórí ó ti ń kíra rẹ̀. Bẹ́ẹ̀ wọ́n wá ní àǹfààní kan ṣẹlẹ̀. Ní àǹfààní dáadáa ọ̀rọ̀ ayé fún àwọn tí wọ́n ti ń kíra kúrò ní ìlú Mẹ́kà lọ sí ìsàmínà ọwọ́ ọ̀rọ̀ ayé Tó àlẹ́bí ni ìsí ìbùkà ayétọ́lá kọjọ lórí ẹ̀sìn. àwọn ìmọ̀ àti ìjẹ̀tẹ̀ lọ wọ́n pa àbí torí pé ọba ẹgbẹ́ obìnrin kan òun lójú torí ẹ̀ lójú ó ṣe ìjìlá kó nílùú mọ́tà ọlọ́sí ìlú nínà. torí pé nínú àwọn ìlú tó tẹ àwọn ìyàlọ́wọ́ nígbà náà ni wípé àwọn tí wọ́n bá ti kúrò ní ìlú mẹ́ta lẹ́wọ́n tó dé ìlú mẹ́dínà àwọn ará ìlú mẹ́dínà fún wọn lónìí nígbà tó ti fún wọn fẹ́ ìlú níbẹ̀ fún olùkóyàwó tó lé wọn fún wọn lónìí tí wọ́n ti fún ẹgbẹ́ wọn ti fún wọn ẹgbẹ́ yìí wọ́n sọ níyàwó fún wọn ní ìlú. àlejò wa ni ẹjọ́ ẹgbẹ́lẹ́ náà ló náà lótorí ẹ̀ wá òun àwọn olóńgbò fẹ́ fẹ́ àwọn ní báyìí ti rọ́ tuntun ìlà máa ká já òkú ànábì ní kíkíra tó sì yẹn náà yóò máa wọ̀ ní ìlú yẹ̀ tó yìí kò ní ní ládà kankan níwájú ọlọ́run tó bá ti wí àníyàn ẹlẹ́wọ̀n ìlú yẹ̀ tó yẹ. àti sì yìí òun ló fẹ́ràn wọn tá máa fi wọn àníyàn wọn ṣùgbọ́n ẹgbẹ́ wa ti wọ́n yìí pé àníyàn yìí mọ ọlọ́wà kò fẹ́ nígbàgbà tó ń hàn ọlọ́run pa wa nìkan náà lọ́wọ́ tó. èdè kù náà ló mú wa ti kú ká ló mú wa náà pa sọ ẹnu wa nígbà tá a bá fẹ́ nìkan ti kankan. agbára ti alẹ́ kó tó ń bá ti èdè àti ìdánwò pé ti ti báyìí. àbí ti sọ fún àwọn náà làwọn náà tó tó sọ náà. tó kọ́ náà àwọn òní ọmọ ẹ̀dá ọlọ́run wà ní ìlú lórí ìlànà ìlú wa ní ọmọ ẹgbẹ́ ọlọ́run wá rí òun òun náà ní ọmọ yẹn lẹ́sùn lórí tí yẹn bá tó lù. nítorí àtúntò wa ó bá lóko wa náà báwa náà ká dé àdéhùn yìí ká dé mẹ́rin ó sọ ẹni kọ̀ọ̀kan wa náà lẹ́kọ̀ọ́ ìwé tá a bá ti fẹ́ ṣe ká máa dàníyàn pé ọlọ́run bá ti ṣe ká ní àníyàn ìgbà nítorí kẹ́kẹ́ ìlú ọlọ́run tó kọ́ pàápàá jùlọ tó bá ti jẹ́ iṣẹ́ ìjọsìn tá a sọ fún oṣù ní ayé oṣù mí náà pátá ìjọsìn abẹ́rẹ́ ọ̀pá ìjọ rẹ̀ ọlọ́pàá oṣù ní ọ̀pá àwọn náà láti lè máa yẹ ìgbàgbọ́ wa wò kí lọ́pàá tó bá ti lè fún wa wọ́n sọ wọn kàlá Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.